من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إن كنا من الظالمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أدوك فون الله وبا إيتو في أنور rẹ̀ في fi kó wájọ ní ìrọ̀lẹ́ yìí ní àyà alálùbáríkà ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe ti Abdulgani al-Maqdisi ọlọ́wọ́ba kí ó yọ́nú sí ọlọ́wọ́ba kí ó wà pẹ̀lú wa nínú ìdánilẹ́kọ̀ọ́ náà tí a ò bá gbàgbé a wà nínú báàbì tó ń sọ̀rọ̀ nípa báàbù siwak báàbù tó ń sọ̀rọ̀ nípa aswaki orin rínrìn nínú ẹ̀sìn Islam a sọ̀rọ̀ lórí kí ni ìtumọ̀ asiwak irú igi ni asiwak tí anabi sallallahu alayhi wa sallam tó nífẹ̀ẹ́ sí jù kí ni àwọn ìdí tó fi jẹ́ pé irú asiwak yẹn ni anabi sallallahu alayhi wa sallam ló nífẹ̀ẹ́ sí jù a sọ̀rọ̀ lórí ìdájọ́ asiwak àti àwọn ààyè tí a fẹ́ jù kí a ṣe asiwak síwájú kí a tó ṣe iṣẹ́ ẹ̀sìn nínú ẹ̀ a ní nígbàtí a bá fẹ́ ka al-Qur'an a ní nígbà tí a bá fẹ́ wọlé lẹ́yìn ìgbà tí a jáde lọ ta kó ta bá fẹ́ wọ ọ̀dọ̀ ìyáàlì àbí nígbà tí a bá fẹ́ sùn àbí nígbà tí a bá jí láti ojú oorun àbí lẹ́yìn oúnjẹ nígbà tí a bá fẹ́ kí irun wítìrì lóru àbí nígbà tí ẹnu bá yàtọ̀ ní àtàrí pé bóyá èèyàn pẹ́ kò jẹ nǹkan kan àbí ó pẹ́ ó ń sọ̀rọ̀ àbí ó pẹ́ ó dáalé tí òórùn ẹ̀rùn tó máa ń yàtọ̀ afẹ́ kí a rin orí ní àsìkò ìgbà náà pàápàá jùlọ nígbà tí a bá fẹ́ ṣàlùwàlá àbí ìgbà tí a bá fẹ́ kírun a ṣàlàyé lórí àwọn àǹfààní tó wà níbi àsìwák bẹ́ẹ̀ ni a tún ṣe àwọn àlàyé míì àti àwọn àǹfààní míì tó wà nínú àwọn àdísì tí a ti kà sẹ́yìn so a ó dìde lórí àdísì. ẹlẹ́ mẹ́ndínlógún hadith 19. عن عائشة رضي الله عنها قالت دخل عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله عنه على النبي صلى الله عليه وسلم وأنا مسندته إلى صدري ومع عبد الرحمن سواك رطب يستن به فعبده رسول الله صلى الله عليه وسلم بصره فأخذت السواك فقضمته فطيبته ثم دفعته إلى النبي صلى الله عليه وسلم فاستن به فلما رأيت رسول الله صلى الله عليه وسلم استنى استنانا أحسن منه فما عدا أن فرغ رسول الله صلى الله عليه وسلم رفع يده أو إصبعه ثم قال في الرفيق الأعلى ثلاثا ثم قضى وكانت تقول مات بين حاقنتي وذاقنتي وفي لفظ فرأيته ينظر إلي فعرفت أنه يحب السواك فقلت آخذه لك فأشار برأسه النعم هذا لفظ البخاري ولمسلم نحوه حديثه أبا بوارنا ولا ودعا عائشة يا النبي صلى الله عليه وسلم أولا بك يونس يوم سيدنا أبو بكر على lórí عائشة ti kọjá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ سين لين قالت sẹ́yìn دخل عبد الرحمن ابن أبي بكر الصديق على النبي صلى الله عليه وسلم وأنا مسندته إلى صدري عبد الرحمن أما أبو بكر الصديق هو لوا هو لي عائشة يعني هو يرى عائشة يا النبي صلى الله عليه وسلم تساري àárẹ̀ tí a nẹ́bí sàásẹ́lẹ̀m tó وسلم lórí rẹ̀ so abdulrahman ibn omar abi bakr siddiq ó wọ yàrá aisha wa nígbà náà aisha orí anabi sallallahu alayhi wa sallam ó wà nígbà yàrá rẹ̀ wa ma abdulrahman siwak rotbun yastannu bih nígbà tó wọlé abdulrahman ó wọlé pẹ̀lú aswaki tútù ó fi ń gbo ẹnu ẹ̀. فعبده رسول الله صلى الله عليه وسلم بصرا النبي صلى الله عليه وسلم باتجو ما انسى انو انو انو káwọn gbàgbé pé ó ń ṣàìsàn lọ nígbà náà so kò ní àǹfààní àti sọ̀rọ̀ ó sàn wo abdulrahman ní aisha bá rí i pé wíwò tí anabi sallallahu alayhi wa sallam wo abdulrahman yẹn ó láìkìlì kọjá pé orin ni anabi sallallahu alayhi wa sallam ló fẹ́. فأخذت السواك فقدمته وطيبته ni aisha bá gba aswaki lọ́wọ́ abdulrahman tí wọ́n jẹjọ́ ọmọ ìyá ọmọ bàbá ó wá gé orí orin tí abdulrahman ti rìn ó wá ó gbọ̀n ó tún ṣe thumma dafa'tuhu ila nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ló wá fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ní nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì lẹ́yìn ìgbà tó gé orí ẹ̀ tán tó túnṣe tó túnṣe ó jẹ orí yẹn lẹ́nu débi kó ti ó ti dàbí brush kó tó wá fún anabi sallallahu alayhi wa sallam fastanna bi anabi sallallahu alayhi wa sallam bá gba orí náà ló bá fi gbo ẹnu ẹ̀ ó ní famaro aitu rasulallah sallallahu alayhi wa sallam istanna istinanan ahsana mi ò rí ìgbà tí anabi sallam tó rorin tó dáa tó orin tó rìn jọna tó wà lórí àìsàn ikú fama ada an faraga rasulillah sallallahu alayhi wa sallam rafa'a yadahu kò pẹ́ tí anabi rin orin náà tán lọ́wọ́ na ọwọ́ rẹ̀ sókè báyìí aw isbi'ahu àbí ọmọ àká rẹ̀ thumma qala ni fi rafiqil في الرفيق الأعلى في الرفيق الأعلى ẹni pé gbogbo ẹ̀mí àti gbogbo ara anabi sàásàlà mo ti lọ sí òkè àwọn sàlàyé kí ni agbàlérò pẹ̀lú rọ̀fíìkì làálà èyí ni pé òkè ṣé níta belief ni pé tí èèyàn bá kú bó tilẹ̀ jẹ́ pé ara rẹ̀ òní tí òní níta máa gbé sínú sàárè ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ wọ́n gbé lọ sí òkè lórí aṣọ funfun tó mọ́ wọ́n gbé lọ sókè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn màláìka ni wọ́n máa bẹ̀rẹ̀ pé ẹ̀mí tó dáa wo ni wọ́n gbé kọjá yìí torí pé yóò máa rún almisk títí wọ́n fi dé òkè méje so nígbà tí wọ́n fẹ́ yọ ẹ̀mí anabi sàlẹ́m gbogbo ẹ̀ pátá ó ti wà ní òkè lọ à ń sọ bal rafiqil a'la fi rafiqil a'la wa kanat taqul aisha máa ń sọ pé mata bayna haqinati wa dhaqinati anabi sallallahu alayhi wa sallam ọlọ́run gba ẹ̀mí rẹ̀ anabi wà lórí góńgó ọrùn mi àti gbáyà mi ẹni pé ó sùn ó gbé orí ẹ̀ lé àyà anabi sallallahu alayhi wa sallam wa fi lafdhin nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì náà tó tún jẹ́ irú eléyìí Aisha ni fara'aytu yanzuru ilayhi mo bá rí pé anabi sallam ó ń wo Abdullahi Abdurrahman ibn Abi Bakr wa araftu annahu yuhibbu siwak ìgbà mo wá mọ̀ pé ntẹ́nàbí nfẹ́ tí n fi wò ní orin tó ń bẹ lọ́wọ́ rẹ̀ fakultu akhudhuhu lak mo wá bí anabi sallam ṣé kí n gbani fa ashara bi ra'sihi lànà sàlẹ̀ wa fi ìṣàrọ̀ pẹ̀lú orí rẹ̀ pé ẹ gba ainam so èyí ni ìtumọ̀ hadithi Aisha ṣùgbọ́n àwọn masáyìl tó wà nínú hadithi yìí nínú àwọn àǹfààní alákọ̀ọ́kọ́ hadithi ó fi àjùlọ àti ìgbéga àti ipò Aisha lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam torí pé nínú ipò náà aláìsàlẹ̀ sàlẹ̀ gbogbo ògbà tẹ̀hárọ̀ yawma Aisha ó máa ń ṣe àbẹ̀wò ọjọ́wò ọjọ́wò ni òun ọkàn Aisha yóò máa bi àwọn ìyàwó rẹ̀ léèrè pé aina ana aina ana ibo ń bọ̀ wá lónìí ń bọ̀ mọ̀ wá lọ́la títí wọ́n fi sọ pé ọ̀la o àbó ni o eh, yàrá Aisha lọ wà ibsitọ́ aliyomi Aisha anabi ń béèrè láti fi mọ ìjọ ni ó wà ní yàrá Aisha so onígbà tí ó wá di pé ìjọ tí lẹ́yìn pé anabi sàlám sàlám ti ń ṣe àìsàn yẹn kó tó di jọ tí ó wọ yàrá Aisha so lórí àìsàn náà wọ́n fẹ́ kọ́ pé òun ó wà ní yàrá Aisha títí ọlọ́run fi ṣe ìtọ́lọ̀ ti kádàrà pé yóò ṣe bákan náà nínú àjùrọ rẹ̀ lẹ́yìn ìgbà tí Aisha tó gba aswaki lọ́dọ̀ Abdulrahman tó tún ṣe tó jẹ lẹ́nu tó fún anabi sallallahu alayhi wa sallam tí anabi jẹ́ ànábì ò tún mú nǹkan kan míì sẹ́nu rẹ̀ má títí ọlọ́run fi gba ẹ̀mí rẹ̀ ìdínú tó fi jẹ́ pé Aisha máa ń sọ pé alhamdulillahi alladhi jama'a bayna ridqi wa riqihi fi akhiri yawmi min ayami dunya mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé ọlọ́run pa itọ́ tèmi àti tànẹ́bì papọ̀ ní ọjọ́ kẹyìn tí ó lò láyé àti ijó alákọ̀ọ́kọ́ tí ó lòjọ́ agbẹ́ndẹ̀ alìkẹyàmù èyí ni pé ó fi ń yan gàn torí pé njọ́ náà ohun tí ó wọ ẹnu ànábì sallallahu alaihi wasallam ó ní aswaki tí Aisha ti fi tó fi gbo ẹnu tó jẹ lẹ́nu kó tó fún ànábì sallallahu alaihi níbi riwaya mi ó ní fajama allahu bayna riqi wa riqihi fi akhiri yawmin min ad-dunya lọ́lọ́run wá ṣe ìpapọ̀ itọ́ mi àti itọ́ títí ẹ̀ ní ọjọ́ kẹyìn tí anabi sàlá sàlám tí ó lò nílé ayé wa awwalu yawmi minal akhirah àti ọjọ́ ọjọ́ àkọ́kọ́ tí ó lò ní ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama a máa pé gbogbo gbà tí èèyàn bá ti kú kò sí nǹkan kan téèyàn ó mú lọ sẹ́nu mọ́ tó ó dìgbà tí ọlọ́run bá gbé wa dìde tí ó ń kálukú bá dé ààyè rẹ̀ ọlọ́run kọ́ wa kó fún wa sí kó fi wá sí ààyè tó dáa so gbogbo eléyìí ó ń fi àjùlọ Aisha radiyallahu anha ó fi ń hàn bákan náà ikú ànábi sallallahu alaihi wa sallam tí orí ànábi sallallahu alaihi wa sallam wà nígbà ya Aisha kó tó dìgbà yìí gan Aisha máa ń sọ pé kò sí ẹnìkan nú ẹ̀yìn ìyàwó ànábi sallallahu tí ọlọ́run máa ń sọ wáhàyí kalẹ̀ tí ànábi sallallahu alaihi sì wà lábẹ́ ẹ̀bò mi so gbogbo eléyìí ó ń fi àjùlọ tí Aisha tó ní so ìdínú tí wọ́n fi gba ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ rẹ̀ tó ní inna min ni'amillahi alayya ó wà nínú àánú ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ lórí mi anna rasulallah sallallahu alayhi wa sallam tuwufiya fi bayti anabi sallam ọlọ́run gba ẹ̀mí rẹ̀ nínú yàrá mi wà fi yawmi mi àti jọ́ tó wà nù yàrá mi wà bayna sahri wà nahri àti nígbà tí orí rẹ̀ wà ní igbá àyà mi so Aisha máa fi ń ma gàí pé ó wà nù ìkẹ́ ọlọ́run àti dẹ̀ra rẹ̀ tí ọlọ́run ṣe fún un tí anabi sàlá sàlám tó kú sínú yàrá ẹ̀ níjọ́ tí anabi ń sun yàrá rẹ̀ èyí ni pé níjọ́ tí oorun kàn bákan náà ọlọ́run ẹ̀mí rẹ̀ orí rẹ̀ wà lórí ní ìgbáyà Aisha bákan náà ẹ̀kọ́ tá a tún rí kọ́ ni pé ó dáa fóbìnrin kó máa wo kí ni bùkátà ọkọ rẹ̀ kọ́ ẹ pé àgbọ́yọ́ wà láàrin ọkọ láya débi pé tí wọ́n bá tiẹ̀ fojú sọ̀rọ̀ wọn ò lè mọ tí olúkálùkù kí wọ́n wí so àwọn àwọn ọkọláyà míì àgbóyé wà láàrin wọn débi pé tí ọkọ bá fojú sọ̀rọ̀ ìyàwó ti mọ tí ọkọ gbà lérò tí ọkọ náà tí ìyàwó náà bá fojú sọ̀rọ̀ ọkọ ti mọ ohun tí ìyàwó náà gbà lérò kò sí tó máa ń farú èyí bí irú almuashiro alhassana èyí pé àjọgbé tó ló máa ń farú nǹkan báyẹn so ohun tí ó fi eléyìí hàn ni pé nígbàtí tí Aisha tó di pé anabi tẹjúmọ́ Abdurrahman ó yẹ kó lè kó lòrò pé kálọ ànábì bóyá ànábì ó fẹ́ kí kó wà nù yàrá òun lásìkò yẹn torí pé inú yàrá ìyàwó ànábì ní sallallahu alayhi wa sallam bákan náà ànábì wà lọ́dọ̀ rẹ̀ so ó yẹ kó yẹ pé ntí ọ̀kọ̀ọ̀kọ̀ wá sí lórí ni pé ah bóyá ànábì ó fẹ́ kí abdulrahman wà nù yàrá ṣùgbọ́n ó ti tètè mọ kí ni ti ànábì need ó ti mọ̀ pé aswa kí anabi no nífẹ̀ẹ́ sí so mujarrad ipe anabi ṣe ishara lásán ó ti mọ kíni tí anabi sọ àṣálàm tó need so bó ti yẹ kó wà láàrin ọkọ láyàánu tó ń fi àwọn àjọgbé tó dáa láàrin wọn ọkọ yóò mọ kíni bùkátà ìyàwó ìyàwó yóò mọ kíni bùkátà so àwọn àjùlọ àti ipò Aisha lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kì í síte ohun tó yẹ pé ta bá ní àmà ká àní kú òǹbẹ̀ lónìí so eléyìí fi hàn pé ẹnikẹ́ni tí ò bá gba Aisha níyà kìí ṣe múmìnì torí pé Ọlọ́run pè wọ́n ní ìyá wa Ọlọ́run ní annabiyyu mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhu wípé anabi sallallahu alayhi wa sallam òun ló fi lẹ́tọ̀ọ́ sí gbogbo múmìnì pátá lórí ara wọn lórí ẹ̀tọ́ táwọn ní lórí ara wọn kuma àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ìyá ni wọ́n jẹ́ fún gbogbo múmìnì so ẹni tí ó ti gba Aisha níyà kìí ṣe ni ó gbọ́ àwọn tó ń pera wọn ní mùsùlùmí tó ń sì ń bú Aisha èyí ń ti fi hàn pàtó wípé kí wọn kì í ṣe múmìnì wọn àìṣe mùsùlùmí bákan náà eléyìí fi hàn ó fi àjùlọ ilé Sayyidina Abubakar ó fi hàn Ibn Jawzi rahimahullah ó ní arba'atu tanasabu àwọn èèyàn mẹ́rin àwọn ìran mẹ́rin bàbá àti ọmọ ọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ. ọmọ gbogbo wọn pátá wọn sì rí anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn sàábì ni wọn kò sí ẹni tó nírú eléyìí àfi sayidina abubakar torí pé abu kuhafa baba sayidina abubakar ọgbà ẹ̀sìn síwájú gún tiẹ̀ tó kú maka bákan náà ọmọ rẹ̀ sayidina abubakar òun náà gba ẹ̀sìn ó sì rí anabi sallallahu alayhi wa sallam bákan náà àwọn ọmọ sayidina abubakar bíi aisha àti abdulrahman ibn abubakar yìí bákan náà ọmọ abdulrahman ibn abubakar yìí náà muhammad ibn abdulrahman tó ń pè ní abul atiq òun náà sàábí ni ó rí ànábi sallallahu alayhi wa sallam so àwọn eléyìí nìkan ni ọlọ́run ṣe irú oore báyìí fún àwọn àrán mẹ́rin tí gbogbo wọn sì rí ànábi sallallahu alayhi wa sallam tí wọ́n sì gba ànábi sallallahu alayhi wa sallam gbọ́ torí pé níta ń pè ní sọ̀hábà òun ni kéèyàn orí ànábì kó sì gbàgbọ́ lójú ayé rẹ̀ so eléyìí tí èèyàn fi di sàhábì nù bákan náà àtúrí ẹ̀kọ́ mi kọ nínú àdísì pé ó lẹ́kọ̀ọ́ kò sí aburú kí alásùnmọ́ ìyàwó èèyàn kọ wọlé èèyàn tí ò bá ti ní tí ì ti ṣe pé ọkọ ló bá ṣe òfin gbẹ́ kan ò gbọ́dọ̀ wálé so kò kìí saburú kí àbúrò ìyàwó àbí ẹ̀gbọ́n ìyàwó tí wọ́n jẹjọ́ ọmọ bàbá àbọ́mọ ẹ̀yà ọmọ bàbá kí wọ́n wọnú ilé ìyàwó èèyàn kódà bí yorùbá tiẹ̀ sí nílé kò sí aburú nù ẹ̀ torí pé àwọn yẹn muharram ni wọn kò sí kò sí ìgbéyàwó kankan láàrin wọn kódà kọ́ ẹ pé àwọn nìkan náà kù lé ayé wọn ò lè fẹ́ra wọn ṣùgbọ́n tó bá ti wá jẹ́ pé ọmọ àbúrò bàbá ọmọ ẹ̀gbọ́n bàbá èyàn ti ó ti di hamlu anabisi ni alhamlu almaut so àwọn eléyìn ọ̀gbọ́dọ̀ wọ ilé láì jẹ́ pé wọ́n gba òfin bákan náà ìyàwó ó sì ní láti ṣe hijabu láti rí àwọn lẹ́yìn torí pé wọ́n lè fẹ́ra wọn mo rò pé agbóra wáyé so eléyìí náà fi hàn nínú àdísì tí a tí a kà kọjá tí abdullahi ibn umar tó gun orí ilé hafsa tán jọ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá so kò sí aburú nẹ̀ tó àwọn alásùnmọ́ ìyàwó tán bá ń wọlé èèyàn wá tí wọ́n bá ti jẹ́ muharram ara wọn wallahu alam bákan náà ó dáa kọ́ yẹ pé talatuf àánú àti ìkẹ́ láàrin ọkọ àti aya torí pé ní àsìkò tí Ànábì sallam ṣe àìsàn yìí nínú ẹgbà wọ́ọ̀rọ̀ míì náà Aisha ó ní kanat ihdana tu'awwidhuhu bidu'a'in idha marida ó wà nù ìṣesí wa tí Ànábì ọ̀gbà gbádùn ọ̀kan lọ àwọn ìyàwó rẹ̀ àwọn ni wọ́n máa ṣe rúkìá fún un tu'awwidhuhu èyí ni pé wọ́n máa ka àwọn àdúà mu'awwadha àdúà ìsọ bí kúlú wallahu ahad kúlú yáyọ alkaami kúlú a'udhu bi rabbil falaq kúlú a'udhu bi rabbin nas àti àwọn àdúà míì tí anabi sàlá máa ń ṣe lórí ẹni tí ó bá gbádùn àwọn ìyàwó ni wọ́n máa ń ṣe Aisha ni fadhabtu u'awwidhuhu ó ní ló ń bá lọ òun ka àwọn àdúrà yẹn tí anabi sallallahu alayhi wa sallam tó máa ń kà òun kà fún anabi sallallahu alayhi wa sallam فأخذت أدعو الله عز وجل بدعاء كان يدعو له به جبريل عليه الصلاة والسلام mo bá bẹ̀rẹ̀ sí ka àdúà tó yẹ pé jibril gan fúnra rẹ̀ ń gbà mí máa ń ka fún anabi sàlám tí anabi ọba gbádùn wa kana huwa yad'u idha marida ahaduna bákan náà òun náà máa ń kà á fún àwọn ẹnìkan ọ̀kan wa tí a ò bá gbádùn falam yad'u nígbà tí ó gbádùn àìsàn ìkẹyìn yìí ànábì ò ka àdúrà náà pẹ́ẹ́pẹ́ nígbà tó ń wá rí pé ànábì ò àdúrà lòun náà bá bẹ̀rẹ̀ sí ka àdúrà yẹn fún ànábì sallallahu alayhi wa sallam lásìkò yẹn àìsàn yẹn ti lé débi pé ànábì sallallahu sallam yóò tọwọ́ bọ omi yóò fi pa iwájú ẹ̀ lọ́yọ̀ máa pe la ilaha illallah inna lil mawti sakarat kò sí ẹni tó tọ́ kájọ́sìn fún àyàfi ọlọ́run dájúdájú ikú ní ìta ìtẹ́ èrò síwájú kéyìn tó kú ó ní àwọn ah, ah, um, ìta ọ̀nà téèyàn ọmọ gbọ́ lára rẹ̀ kó tó di pé ó kú débi pé anabi sàá sálàm ó ń tọwọ́ bomi ó sì fi ń gbowájú rẹ̀ yóò ní inna lil mawti la sakarat farafa ra'sahu gbàyẹn ní anabi sàá sálàm wá gbé ojú rẹ̀ sókè sí ó ní fir rafiqil a'la fir gẹ́gẹ́ bá ti àti kà sẹ́yìn hatta kó tó di pé wọ́n á yọ ẹ̀mí ànábì sallallahu alayhi wa sallam so báà náà ló ti yẹ kó yẹ pé ọkọ òun náà yóò máa ṣe fún ìyàwó rẹ̀ tí ìyàwó ọ̀bá lálàáfíà yóò tọ́jú ẹ̀ àwọn nǹkan tó bá yẹ kó ṣe fún yóò ṣe fún ó ní ipa nínú ọkàn èèyàn kì í ṣe pé nígbà míì kì í ṣe téèyàn ó ṣe fún ó lè mú Eh, ìrora tí ń jẹyun ó lè mú kó ṣùgbọ́n ó ní nǹkan kan tí ó tún mú kí ìrora yẹn kó tún wà simple torí ó rí ṣáfàkọ àánú àti ìtọ́jú láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ àwọn obìnrin mọ́kànlá kan lásìkò ànábi sallallahu alayhi wa sallam wọ́n jókòó wọ́n jọ ń sọ̀rọ̀ ni wọ́n bá ṣe ìmọ̀ràn wọ́n ṣe àdéhùn láàrin ara wọn wípé lónìí òun kálukú a máa sọ tí ọkọ rẹ̀ ń ṣe fún nulẹ̀ a sì gbọ́dọ̀ fi nǹkan kan pamọ́ nù ẹ̀ obìnrin kan nù wọn tó jẹ́ pé ó ní ẹlẹ́ẹ̀kẹfà tó wá nínú àdéhìí náà ó wá ń ròyìn ọkọ rẹ̀ ó in akala lafa. وإن شرب اشتف وإن اضطجع التف ولا يولج الكف ليعلم البث ó ní ọkọ mi tó bá jẹun àjẹǹjẹ tán ní máa jẹ tí ó bá wọlé yóò rọsàn yóò ra kankana yóò ra tìrẹ lẹ́yìn oúnjẹ tán bá sènú ilé gbogbo ẹ pátá ní ọjẹ kò ní pèyàwó wá jẹ bẹ́ẹ̀ sì ò ní pọmọ wá jẹ gbogbo tó bá wà nù àwọ̀ pátá ní ọ̀jẹ̀ ìròyìn ọkọ rẹ̀ nù o wà ń ṣẹ́rìbá ìltafà gbogbo tí ọba mu nù kọ́ọ̀pù kọ̀sẹ̀ kù rí gbogbo ẹ̀ ní ó mú tán àmú mú tán ní máa mú wọ́n yìí ni tọ́jà ìltafà tó bá dá sí kò bí ó ṣe wé aṣọ mú rínu títí tílẹ̀ òfin mọ́ tẹ́ ẹ bá jọ sùn pẹ̀lú ìyàwó lórí bẹ́ẹ̀dì dojoojúmọ́ tó ń wé aṣọ ọmọ rí tí lè òfin mọ kí ni èyàn fi hàn ó fi hàn pé èyàn ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ó kórìíra rẹ̀ kò súnmọ́ ìyàwó ẹ̀ bákan náà ó ní wàlá yuliju káfà liya'lama al-batha kò yọwọ́ rẹ̀ rí kó fi mọ irú ipò wo la wà yìí ni pé tí ó gbádùn kò fọwọ́ kan rí kó ní ah bó ni ara rẹ̀ ti ṣe pẹ̀lẹ́ o kódà kò ní wòsàn kan a ó rí i pé ó ń ròyìn ìyàwó rẹ̀ ó ròyìn ọkọ rẹ̀ yìí pé kò láàánú pẹ́ẹ́pẹ́ so kò yẹ ká jẹ́ irú ọkọ báwọn fáwọn ìyàwó wa ó yẹ ká jẹ́ irú ọkọ tí ànábì sáà sálẹm tó jẹ́ fáwọn ìyàwó ẹ̀ báwọn ìyàwó rẹ̀ náà ṣe jẹ́ sí irú èèyàn gan-an ni ló dáa jù ká jẹ́ so now nígbà tí èèyàn bá wọlé tí ìyàwó ọ̀gbádùn tí èèyàn fọwọ́ kan ibo nínú ọ̀nà ṣébí ni a pẹ̀lẹ́ ọlọ́run wa sàlá kan àlàáfíà kí ni tí ń bọ́ ṣé ń bọ́ fi kún fún sí ni àbí báwo ni so kíní ẹ̀ kì í ṣe pé bọ́yá yóò mú n tí ń dùn kù ṣùgbọ́n yóò ní tásírì nínú ẹ̀mí rẹ̀ bákan náà ni tí ọkọ ọba gbádùn tí ìyàwó ń ṣe gbogbo orú àjò báwọn ọkọ náà yóò inú rẹ̀ ó dùn ó ju kọ́ lọ jókòó sọ́sibítù lọ so irú àwọn àjọgbé tó yẹ kó wà ní àárín ọkọ taya nìyẹn bákan náà nínú hadithi a rí pé ẹ̀tọ́ ni alistiyaku bi siwaki gẹ́yìrì min kara kéèyàn ọgbà orin lọ́dọ̀ ẹlòmíì kúrin kéèyàn orin ẹlòmíì ṣùgbọ́n kéèyàn tún orin yẹn ṣe yálà èèyàn fọ́ ni o àbí yóò gé orí tí ó ń tọ̀run ti rìn yóò nù dáadáa kó tó do pé òun náà jẹ ṣùgbọ́n kò burú kéèyàn gba orí ẹlòmíì kó rìn. now kẹ́lìmà tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé fir rafiqil a'la fir àwọn àfà wọ́n ní ìtumọ̀ tó tó bíi tí wọ́n tu alákọ̀ọ́kọ́ nù rẹ̀ àwọn kan ní rafiqil a'la ó wà nù àwọn okọ̀ sánmà wípé okọ̀ sánmà ní rafiqil a'la gbogbo àwọn sánmà méjèèje gbogbo wọn pátá okọ̀ wọn rafiqil a'la àwọn apá kan àwọn afáàmì ni àà bẹ́ẹ̀ kọ́ ohun tí anabi sàlá tó ń gbà lérò pẹ̀lú rọ̀fíìkì àlà èyí ni pé òun ó padà lọ pẹ̀lú àwọn anabi ọlọ́run tó ti kọjá sóun ní ìparí àwọn ànábì ọlọ àti òjíṣẹ́ so wọ́n lọ sí àárín àwọn ànábì ọlọ àti àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti tí wọ́n ti fi ayé lẹ̀ eléyìí fi hàn pé ní ẹgbà wọọrọ mi anabi sàlá ó ka àyà yìí pé ma'a alladhina an'ama Allahu alayhim. من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا tàbá sì wo kẹlìmà náà rafiqil a'la hasuna ulaika rafiqa ẹni pé alájọgbé àbí alájọrìn alájọṣepọ̀ òun ni wọ́n ń pè ní rafiq so ànábì fẹ́ kó wọn wà pẹ̀lú àwọn tí ọlọ́run ọba tí ó ṣe oore fún nínú àwọn ànábì àtàwọn olódodo àtàwọn tí wọ́n kú sórí ìjagun ẹ̀sìn àtàwọn èèyàn rere àwọn eléyìí ni alájọgbé tó dáa jù so wọ́n ní tí anabi sallallahu alaihi wasallam tún gbà lérò pẹ̀lú rọ̀fíkì àlànà so àwọn ẹlòmíì wọ́n ní àwọn alájọgbé nu ọgbà aljanna eléyìí náà kò sí kọtako màánà ẹlẹ́ẹ̀kejì tí a sọ so eléyìí ni èyí tí àwọn afa tí wọ́n gbámú lórí ìtumọ̀ rọ̀fíkì àlà náà bákan náà ọ̀rí hirs èyí ni pé ṣíṣe àsìwák anabi sallallahu alayhi wa sallam débi pé lásìkò tí ń jẹ òru ikú lọ́wọ́ anabi sallallahu alayhi ó sì tún rántí àti ṣe àsìwák so eléyìí fi hàn pé súnà ni tí anabi sallallahu alayhi wa sallam tó tẹra mọ́ bẹ́ẹ̀ kìí ṣe irú ti ṣèkáwó èyí tó wá fi hàn jóòlì bó ṣe rí rí aṣọ àti tó mú dání téèyàn bá kó bóyá gan ó lè ó lè gbẹ́mìí mi ó sì pè lásìwàkì àwọn tá sin ẹ̀sìn gbọ́nù so anabisa asalam ó mú súnà ìdání títí nígbàtí ikú fẹ́ débá ó sì tó ṣe aswaki eléyìí fi hàn ipò aswaki nínú Islam bákan náà آه، النبي صلى الله عليه وسلم أني لا إله إلا الله إن للموت سكرات كسي الله توتو كجوسي فون على في الله أبا أبا سو دادو دادو إكو أني تيرو نينو بكنا لي الله صنينو القرآن وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد nígbà tí ẹ̀ta èrò okú bá dé pẹ̀lú òdodo wọn àwọn màláíkà wọn máa sọ fún ẹni tí ikú yẹn dé báyìí pé ṣé n tó ń já nírọ́ ni tó ń sá fún òun bọ̀ yìí báyìí so ìdínú tí anabi sàlá sàlám tó fi máa ń gbàládùá wípé allahumma a'inni ala sakratil maut allahumma a'inni ala sakratil maut wọ́n lọ́wọ́ bá fún ràn mí lọ́wọ́ níbi ẹ̀tẹ́ èrò ikú àwọn ẹlòmíì ọlọ́run bá máa ń ṣe ikú nírọ̀rùn fún ẹ débi pé wọ́n kú lẹ́yìn tẹ́ ẹ̀yin tẹ́ jókòó máa ẹ̀ ní ma ìgbà tó kú so kì wá ṣe pé ẹni tí a rí àmì ẹ̀tẹ́ èrò nígbà tó kú kò fi hàn pé kì í ṣẹni re tó bá yẹ pé ìtumọ̀ nu ànẹ́bísà àṣálẹ̀ ò ní jẹ èrò kú torí pé àwọn míì nígbà míì nǹkan tí ò sí tí è ṣe bàbàrà òun ni wọ́n máa ń kà kún asùn àrí ànábì ṣé ipò wá ni ó ti di ipò ipe àbà eléyìí ti di general níbi pé àrí ànábì àwọn nígbà tí ànábì wà láyé ọ̀hún gan àwọn tán rí ànábì tó sórí ibú wà wọ́n rí ànábì lójú wọ́n sórí ibú ìwọ ojú oorun ló sì ti rí kí ló wà ń bẹ̀ kò sí nǹkan kan nù ẹ̀ ohun tí ànábì sọ ni pé ẹni ó bá rí mi lójú oorun èmi náà lórí torí pé èṣù kò lè gbé àwọ̀ mi wò that is all kì í ṣe pé báyìí ipò ni fún ẹni tí ó rí ànábì débi pé àwọn pẹ̀lú àwọn àwọn ondàríkà ni wọ́n máa ṣe wọ́n ka gbogbo eléyìí kún èèyàn lè di wòlíì torí pé ó rí ànábì lójú oorun so nítorí pé èèyàn èèyàn kó ìka kú kò mí ní pé kì í ṣe èèyàn rí torí pé ọlọ́run ní waja'at sakaratul mawti bil haqq ẹni pé gbogbo kú ọ wà pẹ̀lú èrò ṣùgbọ́n lómi ọlọ́run bá máa ń ṣe nírọ̀rùn fún yálà nǹkan kan ló ṣe tó ń gan ọmọ yìí pé n tó ń ṣe tí ọlọ́run ti fi ṣe ikú ní ìrọ̀rùn fún un ni ẹlòmíì sì ní àdúrà tó gbà ní ọlọ́run gbà láti gbà tó ti wáyà láyé náà ni ó ti máa gbàdúrà kọ́lọ́ ó ṣe ikú ní ìrọ̀rùn fóun mo rò pé agbọ́miye náà eléyìí ni àwọn fáídà ní tó wà nínú hadithi hadithi ìkẹyìn nínú báàbí asiwak ní ìṣẹ́jú mélòó ah subhanallah bó tilẹ̀ jẹ́ pé kò sí nǹkan tó wà nínú ẹ̀jú pé. عن أبي موسى الأشعري رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يستاك بسواك رطب قال فطرف السواك على لسانه وهو يقول آ آ آ والسواك في فيه كأنه يتهوع agba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ abu musa al-ashari ó ní mo wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam mo bá tó ń ṣe aswaki pẹ̀lú tó a ó rí pé gbogbo ògbà anabi sara ó nífẹ̀ẹ́ sí kọ́mọ́jẹ́ pé orin rẹ̀ orin tútù ni torí pé òun ni ó dáa jù kò ní kò ní pa èèyàn lára níbi èrìgì àti nǹkan kan báyẹn bẹ́ẹ̀ ni ó tún máa ń kó ìdọ̀tí ju èyí tó ti gbẹ lọ so ó ní anabi wa fi orin yẹn lé orí ahọ́n rẹ̀ tí ń gbó débi pé ń ṣe ọ̀ọ́ ah, ah, tó fẹ́ bì so àwọn afáàní eléyìí fi hàn pé orin rírìn kì í ṣe torí eyín nìkan torí gbogbo ẹnu pátá ni àti àwọn so eléyìí ni wọ́n fi sọ pé ó wà nù báàbì ìmára ni kì í ṣe báàbì bí súnà pé uh, àlùwàlá àbí nǹkan ìmára ni so kúrò níbi ìdọ̀tí ṣùgbọ́n ìdọ̀tí ẹnu kì í ṣẹ̀gbin ìdí inú tó fi jẹ́ pé wọ́n ní kò sáburú nù ẹ̀ ó ṣe é aswaki nínú mọ́sálásí àbí lẹ́yìn ìgbà téèyàn bá dúró nínú sáfù kó tó gbẹ̀rùn dúró kó yọ aswaki rẹ̀ lápò kó fi gbónú kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n tí a fẹ́ gbà lérò ni pé tá a fẹ́ mú ní pàtàkì ń bí ni pé fífi aswaki gborí àwọn tí anabi sallallahu sallam ṣe ó fi hàn pé aswaki kì í ṣe torí ẹ̀yìn nìkan gbogbo ẹnu pátá ni àti àwọn wallahu n tó wà nù hadith yìí èyí ni ìparí bábí asiwak lórí ilẹ̀ náà ni yá ti dúró ètà ṣe tó jẹ́ tó ṣe déédéé ìfẹ́ ọlọ́run ọba àti ànábìyàn ọlọ́run kí ó fún wa ní aládá ètà ṣàṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀ṣẹ̀ wa تي a بيري ní يتوضا فليتوضا طيب، الحمد لله وعليك السلام هو فضل تسلم جزاكم الله خيرا وياكم الله امين sàlùkà tí o ní tí wá dà sí ní ara. oyin ok. kí ni ipò àgbàlá rẹ. ẹni pé oyin ọ́nì ok tọ kò sí ọ́nì kì í ṣe ẹ̀gbin so ohun tí ó lè ní tásìrì pẹ̀lú. àwọn okay ala kulli hal khamru òun wà nínú àwọn ìtàkà fún najasa àpapọ̀ àjùlọ ń gbàtọ́ yẹ pé bíi omi lòun ntẹ́yìn ó ṣe kó sí tó mú àlọ́ àlẹ́yìn ibi tó dà sí yẹn gangan lèyìn ó fọ̀ kú kódà pé bọ́ wá pé ara téèyàn ti àwọn oríkèé ara téèyàn fọ̀ ni ibẹ̀ náà lèyìn ó fọ̀ kú tó bá sì jẹ́ orí aṣọ ni ọwọ́ ibi tí ọtí yẹn dà sí náà lèyìn ó fọ̀ kú that is all torí pé òun náà wà nípò ẹ̀gbin ni gẹ́gẹ́ bí ẹ̀gbin yòókù náà ni so ẹ̀gbin tó jẹ́ bíi mà íyà àáfomi fọ ni tí ìbá ṣe pé ọba ọba fọ́nká débi pé yìí ò ní lè mọ ibo ni ó wà so èyí tó bá fọ́nká yẹn ó ti padà náà láti mú ṣáka kù ká fọ gbogbo ẹ̀wù so bóun ṣe wà nìyẹn ṣùgbọ́n oyin oyin ẹ̀ e ṣe nàjẹ́sà so eléyàn ò nídìí náà. waya da ya dobe bin kosu ta fi awo a sauki ko a sauki ne ga gobe da kinu tunto ba mu da misi ne a kuma shakka ba ba mu da tsara ne ko da misi ko da misi ne ba ba kala ba ba ko ni wal ala kulli hal Alakuli kulli hal nígbà tó pé èèyàn ò tí ì kírun ọ̀hún ohun tó dáa náà ni láti mú ṣáka kú so kéèyàn ó fi omi sí ibi tí èèyàn bá rò pé ibẹ̀ ló ló ló kàn so tó bá pé bíi eh, ọmọkùnrin ni so èèyàn lẹ́yìn pé àwọn ọmọ kéékèèké o bá gbé bí ọmọkùnrin ni èèyàn ń fọn omi sí tó bá sì bẹ obìnrin ni ọwọ́ ọbẹ̀ náà lèyìn ó mú tí ó tí ó fomi fọ̀ láti sọ tó bá ti kírun tí kìí bá ṣe wípé àsìkò irun yẹn bá ti kọjá yóò tún irun yẹn kí torí pé ó kírun pẹ̀lú nàìjẹsà ni kò sí aburú nù yẹn ṣùgbọ́n tó wáyé pé àsìkò irun ti lọ tó máa fowó nànú ọlọ́run ti fi torí pé ọlọ́run kì í mú yẹn ní ohun tí yẹn ṣe tí ó mọ̀ so àsìkò irun yẹn sì ti lọ kò sí àrùn sòrò tí aburú kankan bẹ̀ wallahu a'lam. Wa alaykum assalam gbé ajá ó jẹ́ ìkẹ̀kọ́ bí a kí n máa lọ́kọ́ sáájà tó wọ́n jẹ́ ìdílé ìkọ́nà tó fẹ́ fẹ́ gba aṣọ yẹn. ṣé irú aṣọ tí kò tẹ́lẹ̀ lọ́wọ́ ṣé èèyàn jẹ́ ìrìnàjò báyìí lọ. ẹ̀gbin ajá kì í ṣe pé gbogbo ara rẹ̀ lẹ̀gbin wà ẹ̀gbin tá à ń wí ẹ̀gbin orí ahọ́n ni àti itọ́ rẹ̀ òní tí wọ́n sọ̀rọ̀ bá ṣùgbọ́n ìtàwọn afáwò ni pé ẹran rẹ̀ gan náà ẹ̀gbin ló náà ní jíjẹ bẹ́t ara rẹ̀ ní ààyè rẹ̀ tó bá wà láàyè ẹ pé ó fara nù yàn kì í ṣe pé bóyá ẹ̀gbin yẹn ti mọ́ ara èèyàn ni pẹ́ẹ́pẹ́ kò sí ẹ̀gbin kankan tí tó mọ́ ara èèyàn tí kì í tó wá pé ẹ̀gbin ni kí ló kọ rẹ̀ ajá ni wọn ò bá ti mọ̀ ṣe ìdẹ̀kùn fún wa láti tọ́ wọn láti fi máa ṣe ọdẹ so kì í ṣe pé ara rẹ̀ tó fi nù yẹn yẹn ó ti di ẹ̀gbin pẹ́ẹ́pẹ́ àbí tó wá pé ẹnu ẹnu gangan ni ohun tí ibi tí ẹ̀gbin wà òun pa oyè yẹn náà kì í ṣe pé bóyá eh, ààrẹ. ọ̀rọ̀ ìlú ìtọ́jú pé ìyẹn lè fi ṣe ọdẹ lọ pé ní ojúmọ́ kan tí ọba ń sin ajá àtìyàn máa ń lùtù bẹ́ẹ̀ bíi tírí kàràtì nínú iṣẹ́ ládàá. àtẹ̀yìn bá ń sìn láti ṣe nǹkan kan láti ṣe kí ni. láti ṣe bí ọdẹ. ah no ọlọ́run ò lè pọ́níṣe èèyàn ní nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún yẹn ọlọ́run ò lè pọ́níṣe èèyàn ní nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún yẹn àfi tí èèyàn bá ṣe lórí pé kì í ṣe ti ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ pàápàá jùlọ bọ àwọn àdìsí tó sọ̀rọ̀ pé téèyàn bá ń ṣe ajá eh, nǹkan kan máa dínkù nínú ládàá rẹ̀ wallahu alam ò mọ kí ni eh, ipò rẹ̀ nínú eh, níbi da'fu àbí uslu àbí sahih bẹ́ẹ̀ tó yẹ pé ajá sísìn téèyàn ń ṣe láti fi ṣe ọdẹ ni almuallam téèyàn tírèènì kò sí aburú kankan nù ẹ nígbà tọ́lọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ nù kò tún lọ́ọ́ jẹ́ punishment lé wa lórí tọ́lọ́run á máa yọ ládàá wa lórí ẹ̀ kódà kò bá ọpọlọ mu. òun náà ni ajá tí a bá kọ́ ẹran tó bá mú tí ò jẹ àwa náà ló mú fún àjẹ ṣe bọ́lọ̀ ló ṣe lẹ́tọ̀ fún wa ah, ah, ó mú ọ̀nà ni a ní etí ò jẹ èyí tí ò jẹ tó wá pé mímú ní ó mu ẹ lè rí ipa kankan lára rẹ̀ ṣùgbọ́n èyí tó bá mú fúnra rẹ̀ ò ní ó mu tí ó jẹ ò ní ó mu tí ó jẹ.

wẹ́l lórí dídèdè lásán ni hadith wà lórí ẹ̀ pàápàá jùlọ yẹn náà kì í ṣe pé bọ́yá uh, ọ̀ràn ẹ̀yẹn ni súnà ni súnà níbi ní sallallahu alaihi wasallam àwọn afáàsì ṣe ìyapẹ́ ẹnu tó rọra pọ̀ díẹ̀ lórí ìyẹn náà àwọn kan wò pé bọ́yá torí pé àsìkò yẹn gan ànẹ́bí sallallahu alaihi wasallam bọ́yá uh, bọ́yá ó rẹ̀ so ó ń fi yẹn fi fi strength agbára yẹn láti dìde ni àdàkùnlé hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsùn náà wọ́n kà kún fún súnà ni súnà ìrun ni tí ó bá fẹ́ dìde ni kìí ṣe pé nígbà téèyàn bá fẹ́ ṣe rùkú àbí àrà téèyàn bá fẹ́ sùjádà òyìn ò sí nù ẹ̀ téèyàn bá fẹ́ dìde lẹ́yìn ìgbà tí ó ti ṣe rùkú tán tó jókòó nígbà tí ó bá dìde lọ sókè tí ó fi ọwọ́ rẹ̀ ṣe ọwọ́ ni ó ni ó ni ó fi lélẹ̀ tó yẹ pé orúnkún rẹ̀ ni ó kọ́kọ́ gbé dìde tí yóò fi ọwọ́ yẹn láti fi strength ààrẹ ṣùgbọ́n súnà ni súnà Ànábì ni sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàṣe lọ lórí ẹ̀ wallahu alayhi alhamdulillah salatu wa ala musa.